tí ó lúwa níbẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dọ̀ sínú rẹ̀ nítorí tí ó fi rẹ̀ sọlẹ̀ sí orí òkun tí ó sì gbé kalẹ̀ kalẹ̀ sí orí àwọn ọ̀sán omi ta ni yóò gbọ́ kí olúwa lọ́wọ́ tàbí tàbí tàbí lọ́nà mímọ́ rẹ̀ ẹni tí ó tí ó tí ọwọ́ ọwọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sí àfíà tí kò sì bú rẹ̀ bú rẹ̀ òun ni yóò yígbà lọ́wọ́ lọ́wọ́ àti lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ èyí èyí àwọn tí ń ṣe àfẹ́rẹ́ rẹ̀ tí ń ṣe àfẹ́rẹ́ rẹ̀ yọ̀yọ̀ jápọ̀ jápọ̀ ẹgbẹ́ orí yóò sókè ẹ̀yìn. No, no, no, ẹnu ọ̀nà àní àní sókè sókè ẹ̀yìn ìfẹ̀kùn ayérayé kí ọba ògo kí ògo ilé wa alóbó yìí olúwa tí wà tí ó ti tó sì lágbára olúwa tí ó lágbára bí ogun ẹgbẹ́ orí sókè.